الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما أيها الناس إن أصدق الحديث كتاب الله وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìfi ọpẹ́ fún Allah àti ìtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad ohun tí ó jẹ́ àkórí ọ̀rọ̀ wa ìdánilẹ́kọ̀ọ́ wa òun ni a pè ní hal yajibu al-amal bil hal yajibu al-amal. بالحديث شددني للو حديث شددني للو حديث أما بعد لينا فالمسلمون بالنسبة للأحاديث النبوية على ثلاثة أصناف àwa mùsùlùmí ní ìbámu sí àwọn àdìsí ànábì ìran mẹ́ta ni wá gbogbo mùsùlùmí ayé pátá tí a bá ń sọ̀rọ̀ nípa àdìsí ànábì ìran mẹ́ta ni wá ìran mẹ́ta la pín sí asinfuli awal ìran àkọ́kọ́. هم الذين قالوا الإسلام islam وحديث wa hadith àwọn ni àwọn tí wọ́n sọ pé islam kùránì àti àdìsí ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ti ń gbọ́ islam o àti àdìsí ní ń jẹ́ islam ó lọ́ọ́ fẹ́ islam o ní láti lo quran àti hadith igun àkọ́kọ́ rè igun àkọ́kọ́ yìí ni èmi jẹ́ ọ̀kan nínú wọn èmi gbà pé ẹni tó bá fẹ́ ṣe islam kùrọ̀ánì àti hadith anabi náà ni ó máa jẹ́ atọ́nà rẹ̀ asínfùsàní. ìran kejì humul ladhina qalu al-islam qur'anu faqat ìran kejì ni àwọn tí wọ́n sọ pé islam qur'an nìkan ni àwọn tí wọ́n sọ pé islam o qur'an nìkan ni o kò ní àdíìsì nínú lọ́dọ̀ tàwọn àwọn wọ̀nyí ni wọ́n tún máa ń pè ní quraniyun quraniyun ní èdè yorùbá wọ́n ń pè wọ́n ní sangiliti qurani tàbí kí wọ́n pè wọ́n ní one quran. asinfu athalif ìran kẹta. هم الذين قالوا الإسلام islam وبعد الحديث. ba'dul hadith àwọn ìran kẹta àwọn ni wọ́n sọ pé islam tàwọn qur'ani àti apá kan hadith ìran kẹta nìyẹn wọ́n gbà páwọn ó lo qur'an àmọ́ apá kan hadisi ni wọ́n lò pẹ̀lú Quran kò sí ìran kẹrin láàrin gbogbo àwa mùsùlùmí lágbàńlá ayé tá a bá ti ń sọ̀rọ̀ nípa hadisi o ìran mẹ́ta tá a pín sí nìyẹn àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí ni a fẹ́ wá sọ nípa wọn nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí bí ó tilẹ̀ gà sí pé àdéhùn ní bí a ṣe tò wọ́n níkalẹ̀ níran kọ̀ọ̀kan ṣùgbọ́n gbogbo ìran mẹ́tẹ̀ẹ̀ta yẹn pátá ni ọ̀rọ̀ ó kàn. mo wá fẹ́ bọ́ sórí ìran kejì alẹ́bí nàkọ́lù al-islam quran fakot àwọn tí wọ́n sọ pé islam tàwọn o quran nìkan ni. Kani sangiliti kurani wọn kurani wọ́n bẹ nílùú ìbàdàn wọ́n bẹ lẹ́kọ̀ọ́ wọ́n bẹ káàkiri ilẹ̀ nàìjíríà wọ́n sì ń bẹ káàkiri àgbáńlá ayé àwọn tí wọ́n sọ báyìí a bi léèrè pé èyí ti rí tó fi já pé kùránì nìkan lè máa lò wọ́n ní ẹ̀rí àwọn inú kùránì náà ló wà. ẹ̀rí tó sọ pé káwọn má lo hadith inú Quran náà ló wà ohun tó ni pé ẹ ká yiri ẹ wàmín adilatihim mà àti nínú ẹ̀rí wọn ni eléyìí tí ó ń bọ̀ yìí ẹ̀rí àkọ́kọ́ sallallahu alayhi wa sallam ní dájúdájú ògìṣẹ́ lam yusawrih lam yusawrih bi anna sunna hiya alimasdaru asani litashiri wọ́n ní kò ti ẹnu ànábì wa jáde pé àdíìsì o tàbí súnà o òun ni orísun kejì fún ìlànà òfin wa wọ́n ní kò tẹnu ànábì bọ́ọ̀tà rí láyé a sì wá máa lò ó nígbà tó dá sí pé ànẹ́bì ló ní àdíìsì òun náà ló ní súnà kò sì tẹnu ẹ̀ bọ́ parí pé tẹ́ ẹ bá ti fẹ́ lo nǹkan kan o tẹ́ ẹ fẹ́ ṣẹ̀sìn o ẹ fi àdíìsì mi ẹ fi ṣe orísun kejì nínú àwọn orísun ìmọ̀ tẹ́ ẹ máa lò tẹ́ ẹ fi máa sin ọlọ́run ọba ẹlẹ́dàá yín ẹ̀rí àkọ́kọ́ nù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ pé wa anna al-Qur'an al-Karim jaa bi kulli shay'in ẹ̀rí kejì ni pé wọ́n ní dájúdájú al-Qur'an alápọ̀nlé gbogbo nǹkan ló mú wá gbogbo nǹkan pátá ló mú wá. qala azza wa ọba iyì ọba àpọ́nlé ó sọ pé ma farrotna fil kitabi min shay'in àwa kò ṣe nǹkan kan kù nínú tírà àwa kò ṣe nǹkan kan kù nínú tírà suratul an'am aya thirty eight wọ́n nígbà tọ́lọ́wọ́ tí wàá ṣe nǹkan kan kù. fẹ́yìn tó wá ní ká tún máa lo ọlọ́run tó sọ tíra kalẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ ọ̀rọ̀ kankan kù wọn ni táwọn fẹ́ lò ń táwọn nù ẹ̀rí wọn kẹta wàkọ́ọ̀lá azza wa wọn ní aláwọ̀ sọ pé yutla alayhim inna fi dhalika la rahmatan wa dhikra li qawmin yu'minun suratul ankabut quran twenty nine ayah fifty one awalam yekfihim aláwo ní ṣé kò tó wọn ni ṣé kò tó ni. Sheko anna anzalina aleikali kitaba pé dájúdájú àwa sọ tírà kalẹ̀ fún ọ yutla aleihim tí wọ́n ń kà á fún wọn ṣéyìn ò tí ì tó wọn ni kí ni wọ́n tún ń wá a ti sọ tírà kalẹ̀ fún wa ànábì wọ́n sì ń ka tírà náà wọ́n ń kà á fún wọn ṣé ìyẹn ò tí ì tó wọn inna fi dhalika la rahmatan dájúdájú o ìkẹ́ wà nínú tírà yẹn o wàdíkìrọ ìrántí ọ wà nínú tírà náà lìkọ́wùmí yu'minun fún ìjọ tó bá nígbàgbọ́ oníṣẹ́rí gbà nísìn mo ní ṣé a fẹ́ sọ pé kùránì ò tó wa ni ta tún wá sọ pé a tún fẹ́ lu àdíìsì ọlọ́run tó sọ tírà kalẹ̀ ó ní ṣé ò tó wa ṣé wọ́n sọ pé kùránì ò tó ọ ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin wa anna al-Qur'ana kama ja'a bi kulli shay'in faqad bayyana kadhalika kulla amrin min umurihi wa fassalahu bihaythu la yahtaju ila shay'in akhar yufassiluhu wọ́n ní wa anna al-Qur'an dájúdájú al-Qur'an kama ja'a bi kulli shay'in gẹ́gẹ́ bó ṣe já sí pé gbogbo nǹkan ló mú wá nínú àyà tá a ti kà síwájú nínú ẹ̀rí wọn kejì bó ṣe mú gbogbo nǹkan wá yẹn fàkọ̀dì bayyana kadhalika kulla amrin gbogbo àlámọ̀rì tó mú wá pátá ló ti ṣe àlàyé rẹ̀ min umurihi nínú gbogbo ọ̀rọ̀ tó mú wá pátá ó mú wọn wá ó sì ṣe àlàyé rẹ̀ wàfàsọ́láhù àló ti yanjú gbogbo ẹ̀ ó ti yanjú gbogbo ọ̀rọ̀ tó mú wá bihaisu ní àyè tó dá sí pé láyà táàjú ìlàṣẹ ìnáhàr ìfọ̀sílò ní àyè tó dá sí pé kùránì kò tún bùkátà sí ọ̀rọ̀ míì mọ́ tí ó tún máa ṣe àlàyé ẹ̀ fún wa kọ́lá azza wa jalla allah subhanahu wa ta'ala ó kúkú sọ pé wa nazzalna alayka likitaba tibyanan likulli shay'in a ti sọ tírà kalẹ̀ fún ọ ìwà anabiwa muhammad a ti sọ tírà kalẹ̀ fún ọ sibuyanan likulli shayin tíra ti ń ṣe àlàyé gbogbo nǹkan ó ń ṣe àlàyé gbogbo nǹkan wàhúdà ìmọ̀nàní o wàràhàmátàn ìkẹ́ni o wàbúṣirọ̀ ìró òdùnnú sì ni líli mùsùlùmí fún àwọn mùsùlùmí wọn nígbà tí kùránì ti wá wá ó mú gbogbo ọ̀rọ̀ wá ẹni. E ó tó wá ṣe àlàyé gbogbo tó mú wá èjì ẹ̀tọ́ wá ní nǹkan ká tún bẹ tó tún jẹ́ àdíìsì ó yẹ kí kùránì ò tó yín nahal aya eighty nine ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀karùn-ún tó kẹ́yìn wọ́n ní aláwọ̀ sọ pé fàbí ayi hadithin fabihayi hadithin ba'dahu yu'minun hadisi wo lẹ́yìn kurani lẹ́tún fẹ́ gbàgbọ́ hadisi wo fabihayi hadithin hadisi wo ọlọ́run ló kẹ́lí mọ́ hadith hadith wo ba'dahu lẹ́yìn alukurani yu'minun ni wọ́n tún fẹ́ gbàgbọ́ ṣé bukhari ló gbàgbọ́ àbí muslim àbí tirimidi àbí ibùdómájà àdìsí wo wọn lọ ń bi wálé rè báwọn wọn náà yín náà ṣe fọlọ́n lẹ́sì ńgbà lọ́n bi léèrè kẹwàá ní bukhari lágbàgbọ́ o muslim lágbàgbọ́ o wọn nítorí náà sangiliti làwọn kurani nìkan ń làwọn máa lò. wàyàtàsálùn wọn tún wá máa bira wọn léèrè pé idha kana al-Qur'an jaa bi kulli shay'in wọ́n ní nígbà tó bá já sí pé kùránì ó mú gbogbo nǹkan wá walam yatruku shay'an kò sì fi kíní kankan sílẹ̀ illa bayyanahu wa fassalahu àyàfi kó ṣàlàyé rẹ̀ wa fassalahu kó ṣe àlàyé ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ala akmali ní ojúpọ̀nà tó gbé jùlọ tí o tún ní sẹ́kùn kankan mọ́ famali haja idan ilasunna wọn ni kí wàá yẹn bá tẹ̀tún ní tó ń jẹ́ sunna kùránì ti mọ́rọ̀ wá wọ́n ṣàlàyé gbogbo rẹ̀ ẹ̀tú wá ní kíní àdísì máa sọ láàrin ara wọn báwọn min wara'i dhalika kullihi ila inkari hujiyati sunna ramin min wara'i dhalika kullihi gbogbo nǹkan tí wọ́n lẹ́kọ̀ọ́ sí wọn. min wara'i dhalika kullihi lórí gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ ìpátá èyí tí wọ́n ń jùkò mọ́ gangan èyí wọ́n fẹ́ kọ ẹ̀yìn sí gangan òun náà ni inkar òjì ìyá ti sunna wọ́n fẹ́ tako fífi àdíìsì tàbí sunna ànẹ́bì ṣẹ̀rí ohun tá a bá ń ṣe nínú ẹ̀sìn ẹ má lo àdíìsì láti fi ṣẹ̀rí ọ̀rọ̀ kókó ọ̀rọ̀ wọn nù. No táwọn bá ti bí ní èrè ọ̀rọ̀ kan pé kí ni ẹ̀rí ẹ̀ lórí rẹ̀ mọ̀ dàpọ̀ àdìsí o kùránì nìkan làwọn fẹ́ gbọ́ wàtọ́ àn fi kàóníhà alimasidaru asaani ohun tí wọ́n tún ń ṣe pẹ̀lú gbogbo tí wọ́n mú wáyé wọ́n fẹ́ fi ẹnu àbùkù kan bí sunna hadisi bó ṣe jẹ́ orísun kejì min masọ́dírì tẹ̀sírí alìsílámì nínú àwọn orísun òfin islam buguyatan atahalul min hadha al masdar al adim èyí tí wọ́n ń wá tí wọ́n ń fẹ́ ni pé wọ́n fẹ́ firi ara wọn wọ́n fẹ́ túra wọn lẹ̀ kúrò níbi orísun ńlá náà wàtárìkì al-amali biha àní wọ́n fẹ́ túra wọn lẹ̀ níbi lílo hadisi ànábì ẹ̀rí wọn nìyẹn o tó jẹ́ látinú Qur'an tí a bá wá pàdé irú àwọn èèyàn wọ̀nyí tí wọ́n mú ọ̀rọ̀ báyìí wá. Kama má wulẹ̀ dààmú àwọn àfáà ti fọ èsì sí gbogbo àyà tí wọ́n mú wáyé àyà tí wọ́n mú wáyé àmẹ́nàbí àmẹ́nàbí ha agbàgbọ́ àyà Qur'an ni kò rújú ṣùgbọ́n ẹ jẹ́ ká wo bí ohun tí wọ́n lu àyà náà fún bí ó sì jẹ́ mọ́ rárá wojú ìbùtọ́ lè lè ṣùkú wùjú ìtọ́lì ṣubuha wùjú ìtọ́lì ṣubuha àwọn ojúbọ̀nà tí a fẹ́ gbà láti ba ìrújú wọn jẹ́ wọ́n ti kóra wọn sínú ìrújú wọ́n ti kóra wọn sínú ìrújú tó lágbára ẹ̀já wa wo bá a ṣe fẹ́ fọ èsì fún àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wáyé alákọ̀ọ́kọ́ lakod tawatarat ayatul qur'an asọ̀ríha fi dáàwá ìlà tàmásùkè bí sunna dájúdájú àwọn àyà alukurani ti pọ̀ rẹ́gẹ́dẹ́ tawatarat wọ́n ti pọ̀ rẹ́gẹ́dẹ́ àwọn àyà alukurani asọ̀ríha àwọn àyà tó lọ tààrà wọ́n pọ̀ sí dáwàtì látàmá sókèbí sunna tí àwọn àyà náà ń pèpè lọ síbi pé a gbọ́dọ̀ lo sunna ni o wàlẹ́hàdì àlàlẹ́ ẹ̀yìn ti sọ́ọ̀ níbí a àwọn àyà náà lọ tààrà tí wọn ń gbẹ wá ló ń gbẹ wàlẹ́hàdì ìgbẹ́ni ló ń gbẹ wọn ń gbẹ wá ló ń gbẹ àlàlẹ́ ẹ̀yìn ti sọ́ọ̀ a pé a ni o okun ọ̀la ni o. wa النبي صلى الله عليه وسلم في كثير من أحاديثه ahadithihi anabi náà ó sì fi rinlẹ̀ gbẹ́ngbẹ́ng nínú èyí tó pọ̀ nínú àwọn àdíìsì rẹ̀ wípé annalhuda fi itibai sunnanihi wípé dájúdájú ìmọ̀nà ó wà níbi títẹ̀lé àwọn ojúpọ̀nà rẹ̀ àwọn súnà rẹ̀ àwọn àdíìsì rẹ̀ fa amara bil akavi biha nítorí náà ó sì wá pàṣẹ pé káàdì mú ni o káàdì àwọn àdìsí yẹn mú ni o wàhazara min mukhalifatiha ó sì ń kì wá ń lọ ó ń kìlọ̀ níbi yíyapa àwọn àdìsí una fàkẹ́yìfàyà dàhùn báwo wá ni nígbà náà wọ́n ṣe wá máa sọ pé. أن النبي صلى الله عليه وسلم لم يصرح بأن السنة هي المصدر alimasdaru asani litashiri báwo ni nígbà náà wọ́n sì wá máa sọ pé dájúdájú o ànábì kò làámẹ́lẹ̀ wípé súnà o tàbí àdìsí o wípé ó jẹ́ orísun kejì fún òfin Islam nígbà tó ga sí pé a rí àwọn àyà tó ń pa wá láṣẹ pé ká ṣe súnà nínú alukur'ani tá ọ̀pọ̀lọpọ̀ hadísì náà tí àwọn náà ń sọ fún wa wípé lílo súnà ìmọ̀nà ni ká gbá a mú ká dì í mú ẹ̀wọ́n lánàá bí ò sọ àáfi ibi tánà ibi ti sọ àáfi hàn yín ibi tọ́lọ̀ náà ti sọ àáfi hàn yín minhalihi ali ayat matati nínú àwọn àyà yìí òun ni eléyìí ti ń bọ̀ yìí o qawluhu ta'ala ọ̀rọ̀ Allah tó sọ nínú suratul ahzab àyà twenty one Allah ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa làkọ̀dìkánà lakum dájúdájú ó wà fún yín ẹ̀yin mùsùlùmí fi rasulillahi lára òjíṣẹ́ ọlọ́run lára muhammad abdullahi kí ni nǹkan náà tó wà fún yín lára rẹ̀ uswatun asanatun, àwòkọ́ṣe rere ẹni tá a wòkọ́ṣe bí bá ṣe ń sọ̀rọ̀ láṣẹ máa sọ̀rọ̀ bí bá ṣe ń rìn láṣẹ máa rìn bó bá ṣe ń jẹ láṣẹ máa jẹ tọ́ba ṣe ń mu láṣẹ máa mu tọ́ba ṣe ń wọṣọ láṣẹ máa wọṣọ tọ́ba ṣe ṣègbéyàwó láṣẹ ṣègbéyàwó tọ́ba ṣe ṣe súná ọmọ láṣẹ ṣe súná ọmọ nítorí pé à ń wò ó ẹni tí ó wàá sọ ànẹ́bì di àwòkọ́ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti yàn kì í ṣe gbogbo mùsùlùmí ibi sádàwọ̀ ti wọlé nù kì í ṣe gbogbo mùsùlùmí ló máa wo ànábì kọ́ bẹ́ẹ̀ ni ó gbà pé ànábì jẹ́ uswatun hasanatun a role model kì í ṣe gbogbo mùsùlùmí ni ó gbà bẹ́ẹ̀ ibi tí àdánwò ti wọlé nù so nínú àwọn tí àdánwò ń kàn òun làwọn sangili ti wá wà ìtọ́wá jẹ́ fundamental problem wọn ìṣòro abẹ́lẹ̀ wọn òun ni pé ọlọ́run fi ìròyìn kan ròyìn ẹni tí ó sọ ìlànà ọ̀rọ̀ di àwòkọ́ṣe ọlọ́run fi ìròyìn kan ròyìn wọn kí ni ìròyìn náà liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira fún ẹni tó bá nírètí pàdé ọlọ́run gbogbo ẹni tó bá mọ̀ pé òun ó kú òun ó pàdé ọlọ́run yóò ṣe tànàbí o yóò ṣe tànàbí torí pé ò lè rí ojú rí ọlọ́run láì ṣe tànàbí wọ̀lìyá ọmọlẹ́ àhìr ẹni tó bá gbà pé ọjọ́ kan ń bọ̀ tí ó jẹ́ òpin fún ayé ó ṣe tànàbí ó wu ànábì kọ́ ṣe o ò ní sọ pé ọlọ́run ní kó má wù tiẹ̀ o ò ní sọ pé ọlọ́run ní kó má lu ọ̀rọ̀ rẹ̀ o ò ní sọ pé ọlọ́run ní ká má lo ìṣe rẹ̀ tó bá dásí pé ọba ní ìrètí wọ́n pàdé ọlọ́run ó pàdé ọjọ́ kẹyìn rẹ̀ wọ́n zakara Allaha kathira irú ẹni bẹ́ẹ̀ yóò jẹni tí ó máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ suratul ahzab aya twenty one yẹn wà ẹ̀ṣẹ̀ lé ní. wa qawluhu ta'ala àti ọ̀rọ̀ ọlọ́run bá tó tún sọ nígbà tí ń pa àṣẹ fún àwọn ìyá wa àkọ́kọ́ tí wọ́n jẹ́ ìyàwó fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam aláwo sọ pé ní ti àṣẹ wazkuruna ma yutla min ayati llahi wal hikma inna allaha kana latifan khabira Allah ń pàṣẹ fáwọn ìyàwó ànábì àwọn tí wọ́n jẹ́ ìyá fún àwa nínú ẹ̀sìn wàzkúrúnà Allah ní ẹ máa kà ó ẹ máa kà ó máa yútláfí buyutikunna àwọn nǹkan tí wọ́n ń kà fún yín nínú ilé yín o min ayati lai nínú àwọn aya alukurani nínú àwọn aya ọlọ́run ẹ máa kà ó ànábì ọmọ gbàké fún yín kẹ́yìn náà máa kà á tàbá ti ń sọ kurani kalẹ̀ fún yọ máa kà fún yín ẹ̀yin náà máa kà á nulẹ̀ ẹ máa kà á ọjọ́ yìí ni wàlẹ̀ hikima kẹ́sì máa ka hikima kí ni hikima bẹ́ẹ̀ o tí ó bá jẹ́ hadith ẹ máa ka kùránì ẹ tún máa ka hikima ó túmọ̀ sí pé ìwọ tó bá ti ka hadith yìí ò ní hikima ìwọ tó ti máa ka hadith ò ní hikima ìtumọ̀ hikima ò ní ọgbọ́n òye ìjìnlẹ̀ ó túmọ̀ sí pé súnà nẹ́bì nínú orúkọ rẹ̀ tọ́lọ̀ ń pè ní kíni alihikima tọ́ba ti wá sọ pé Quran nìkan ni wọ́n máa kà ò ní ka hadísì rẹ̀ ò ní ka súnà rẹ̀ ò lè ní hikima tọ́ọ̀bá sì ti wá ní hikima ò lè ò lè ò lè mọ ìtọ́lọ́ ń sọ ò lè gbọ́yé. So, torí ọlọ́run bá ò bá abunú ẹni tó gọ̀ ọ̀dẹ́ datọ́ ọlọ́run ọba sọ̀rọ̀ torí kò sí làákàyè tí ó fi gbọ́ yé ibi tó o ti lè rí ọgbọ́n tá a máa fi túmọ̀ kùránì àdìsí ni ibi tí wàá ti rí òye tó fi gbọ́ àlùkùránì yìí inú àdìsí ló wà wọ́n sì ń sọ pé. ọ̀ọ́ni kàdísì Quran nìkan lọ́ọ́ máa ọlọ́lọ́wọ́n pàṣẹ rẹ̀ ibi tó ti mú àyà wá inú Quran ni inú Quran kan náà ti rí àyà ṣe lé ní wá pa àṣẹ yẹn fáwọn obìnrin kí ló kí la fẹ́ pè ọkùnrin ẹ̀rí fi ti nínú ilé yín ìwọ ọkùnrin tó jáde tó ní ó ń wà sí tó sọ pé àfáà ni ọ mo fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ kí la fẹ́ pe tiẹ̀ tó fi ní ka àdìsí fáwọn èèyàn tó fi ní ní ìjókòó kan tó ti máa báwọn èèyàn lẹ́yìn àdìsí ọ̀wá ní Quran nìkan ni wọ́n máa kà tìláwà Quran nìkan ni wọ́n máa ṣe ó lè mọ tìláwà yẹn ṣe ó lè mọ ìtumọ̀ àlùkùránì àfi tí o ka àdìsí máa. torí pé àdìsí òní hikima tó fi gbọ́ Kùránì yé inna Allah kana latifa khabira dájúdájú aláwò ó ń jẹ́ aláàánú ó sì jẹ́ alámọ̀tán ntọ́lẹ̀ sànú rẹ ní ka kọ́ kàdísì sànú ẹnu o. tọ́ ka ò lè ọlọ́wọ́ o. tó ní nìkan lọ́ọ́ máa ta ò lè rí àánú Ọlọ́run bá gbà torí pé ò lè rí iṣẹ́ àánú Ọlọ́run bá ṣe láì ka àdìsí mọ́ Quran aláwọ̀ sì wá mọ rẹ palagbari ni ọ́ ò lè rí Quran o ò lè rí islam ṣe láì lo àyà eléyìí òun náà wà ní suratul azab àyà thirty four wàkọ́ọ̀lù tààlà àti ọ̀rọ̀ ọlọ́run tó tún sọ pé wàmẹ́kánà lìmúmìnì wàlámúmìnàtìn ìdákọ̀dọ́lọ́hù wàrọ̀sùlùhù amúrọ̀ àyẹ̀kú nàlàhùn àlèkíyàrá tùmí ní amúrìhìn wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina wa ma kana lil mu'minin kò lẹ́tọ̀ọ́ fún onígbàgbọ́ òdodo lọ́kùnrin wàlá mu'minatin kò sí lẹ́tọ̀ọ́ fún onígbàgbọ́ òdodo lóbìnrin idha qadallahu wa rasuluhu pé nígbàkigbà tí Allah bá pàṣẹ kan wa rasuluhu nígbàkígbà tí òjíṣẹ́ rẹ̀ náà tó bá pa àṣẹ kan bọ́lá níbi pa ọ́ láṣẹ pé bí kò ṣe jẹun rè ó pa ọ́ láṣẹ pé bí kò ṣe wọṣọ rè ó pa ọ́ láṣẹ pé bí kò ṣe fẹ́yàwó rè ó láṣẹ pé bí kò ṣe kírun rè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò wá tọ́ fún ọ tí o jẹ́ onígbàgbọ́ òdodo ayẹ̀kú náà làwọn àlèkéyàrátù mini amúrìyìn kò tọ́ fún wọn láti wá ní ẹ̀ṣà míì nínú ọ̀rọ̀ wọn pé rárá o wọn ò ní ṣe dánilẹ́bí ni a